إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء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 إن هذا القرآن كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين عباد الله الله بايكم الله بايكم ọ̀rọ̀ ìgbé àtìgbè fáwọn ìwọ Muhammad ìjọlọ́wọ́ àti ọgbẹ́ tí ó gbé àtàwọn àlè àtàwọn ìjọ rẹ̀ gbogbo ẹ̀yìn yóò tọ́wọ́ jọ̀rọ̀ mọ́ Islam yóò fi jẹ́ ọgbẹ́ ìgbẹ́ fúnra jẹ́ àjọwà nínú wọn. àwà nínú lórí ọ̀rọ̀ tá à ń sọ lórí ìtẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀fẹ̀ ìdógún ìjọ ìgbà ìgbéyà náà ní ìtìtì ọmọ ẹ̀dẹ́ ní ìpele ìpele ìjọ́sẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lánàá òun náà la sọ̀rọ̀ ń pa nta ní ẹ̀rí lórí pé ọlọ́ọ̀bà àlejòọ́lá yọ wọn ọmọ ẹ̀dẹ́ nù òṣèlè lẹ́ẹ̀dógún yẹn òun náà ní nta pè ní iṣẹ́ nta pè ní àlùmíkà àti mẹ́rin wá oríṣi nǹkan mẹ́ta lọ́nà ọ̀bàlẹ̀ pé lẹ́wọ̀n alákọ̀ọ́kọ́ ní ẹ̀rọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti tákàdá tí wọ́n fi fún àmàláìkà àkọsẹ́ sí bẹ́ẹ̀ náà sì ni ẹtọ́ ṣiṣẹ́ gangan ó gbé sórí òsùn ìfèsì bọ́ọ̀lù ti jẹ́ yẹn ní ọlọ́ọ̀bà nìkan lọ́mọ ṣùgbọ́n àwọn wípé dáadáa bí yẹn bá ń ṣe náà ni ó lè fún ni ó jẹ́ ká pé òsùn yìí ó lè lókòlélóòrùn ìjọba ìgbéyàmọ̀ ẹtí òsùn rẹ̀ bá ti lórí ó ṣe eré nìyẹn oní ó jèrè wájú ọlọ́run tó lé sẹ́wọ̀n bá jẹ́ náà ẹtí òsùn rẹ̀ bá ti kúyẹ́ ìwé ẹni bẹ́ẹ̀ náà ní sọ́tẹ́jì òmù o lè ní ráǹfààní lára ẹ̀ tó ṣe. àwa mẹ́rin wá lánàá lórí ife ọlọ́ọ̀bà ìṣọlá yọ̀ọ̀mọ̀ sákàdá iṣẹ́ so òun náà ní. ẹ̀tọ́ sí pé wọ́n ti gbé wọ́n ti wọn ogbó sẹ́ rẹ̀ wọ́n ti kó ogbó sákàdá rẹ̀ sórí òsàn sọ́wọ́ akọ́tàkàdá ẹyọ kan yóò ti wá lùkì òkú pé tó wọ́n ti sórí nínú fún wọn kọ̀ báyìí sákàdá ẹyọ kan yẹn láàyè láàyè lọ́la ọmọdé sọ́lá lọ́wọ́ abẹ́ wọ́n wà lọ sórí ẹ̀rọ àdìgbò lórí lọ́mọ lọ sínú àjẹ́ náà. bẹ́ẹ̀ náà sì a amẹ́rù wa lórí pé ẹ̀tọ́ ṣiṣẹ́ gan wọ́n mọ̀ inú ẹ̀ náà ni àdìsọ fẹsẹ̀ ńlẹ̀ látọ̀dọ̀ sọ́yọ̀ Bukhari àti Muslim tí wọ́n gbà wá lórí pé òṣìṣẹ́ ọlọ́sàn náà náà yóò sọ́nà ọ̀sọ̀ ẹlòmíì yóò tóbi tí ó lọ́ra la tí ò ní tí ò tí wọ́n tirẹ̀ lórí òsàn bẹ́ẹ̀ náà ni tàbí abdullahi bin Mas'ud tó náà gun ibi kan tọ́fẹ́ kan ibi orin bẹ̀ táwọn tàbí fi ń rẹ́ẹ̀nì tó táwọn ti sáà ní ọlẹ́kọ̀ọ́ kí lẹ́yìn fi rẹ́ẹ̀nì sí ìgbésẹ̀ rẹ́ẹ̀nì tó ń torí pé ẹsẹ̀ ojúgun rẹ̀ ti ń rìn gan yìí tí ọlọ́sọ̀ sáà lọ́gbọ́n kọlọ́ọ̀nù tí ẹ̀mí ń bẹ̀ lọ́wọ́ ìfura bẹ́ẹ̀ ṣe ń ojúgun rẹ̀ yóò wo lórí òṣùnjọ́ ìgbà ìgbà òjò pé ó gbé lọ tàbí ọ̀gbẹ́ àtẹ̀kùn ṣiṣẹ́ náà fún ọ̀run wọn àti ní kíni ìdí abájọ ọtọ́nà balẹ̀kẹ́ láti sọ pé tí wọ́n wọ́n iṣẹ́ alọ́nà balẹ̀kẹ́ láti sọ náà lọ́mọ ṣùgbọ́n tó fi ń kún déédéé ọlọ́run láti fi hàn sí ọmọ ẹ̀dẹ́ nìyẹn kó lè yáyọ ọkàn so kó lè yáyọ ọkàn lórí wípé tòótọ́ ni ibi tí iṣẹ́ òun tó tó ibi tó ibi tó tì òun náà lọ́lọ́run lẹ́sàn-án lẹ́yìn ìgbà náà làwọn afẹ́ pé ìtọ́jẹ́ kókó jù náà ní mọ̀rọ̀ jì hàtìlì mẹ́zàn títà dúsílà nínú àwọn nǹkan tó yẹ pé yóò jẹ́ kí ó sùn kọ́tẹ̀sán jẹ́ ọ̀gbìn ìyáàmà kálí mọ́ra títẹ́ lásìkò tá a wà yìí àwọn aka oríṣi ìjọba ẹ̀sán fún wa ìjọba ẹ̀rọ wà ní orí ẹgbẹ́ ẹ̀fẹ́ wà ní láti fẹ́ bí ní ìta aṣọ lánàá káta ń ọ̀kan ṣoṣo ni ọba tó ní oníkan náà lọ́rẹ́tọ̀ sí ìjọsìn àti fún anábìwà kan ṣọṣọlá ojúṣe rẹ̀ ní ẹrúsìn rẹ̀ sí ni. ká máa gbé nǹkó dáadáa ká máa yọ sàkà ká máa gba àwẹ̀ ká sì lọ sí ilé olúwa tá a bá ti ní ìkàpá ká mójútó àwọn nǹkan wọ̀nyí dáadáa àti gbogbo ohun tí Islam ń là kalẹ̀ lórí gbò láti pèlédé lórí àwọn nǹkan wọ̀nyí. ẹlẹ́ẹ̀kejì ta mẹ́ńbá náà ní orígun iman nígbàgbọ́ sọ́dọ̀ àtàwọn mọ̀lẹ́kà àtàwọn òṣìṣẹ́ àti kíra ọlọ́run àti gbọ́rọ̀ kan àti kádàrà lọ́gbọ̀rọ̀ gidi àti nífọ̀sí wẹ́rẹ́ oṣù wa ní kíra ọlọ́run àti súdà lẹ́yìn wọ́sọ́lọ́ bá àlè ọ̀sọ́lá lẹ́yìn ìgbà náà la ní ìbẹ̀rù ọlọ́run dọ́wọ́ wa ní ohun tí ó lè kí òṣùwọ̀n lékún ni ìnífẹ̀ ànábì wọ́sọ́lọ́ bá àlè ọ̀sọ́lá máa sojú wò lórí bóò láti implimẹ́ǹtì sẹ̀ríà bóò láti lo òfin tọ́lọ́run máa ti dáwà sójú ọ̀nà tọ́lọ́run àti máa jagun sí ojú ọ̀nà tọ́lọ́run

lójú tí ọlọ́run sọ̀rọ̀ lọ́la àyè sọ̀rọ̀ sọ̀rọ̀ inú àdé sọ pé inú tí ó dé tí ó sùn tó wo ojú ló sùn ọmọ mi ní ìjọba ìyáwó náà nìyẹn. lára ẹ̀ láti wá sọ oríṣiríṣi ìwà tó dá máa dá wọlé nípọ̀ máa ṣe sàrà máa tọ́jú àwọn ọmọ òrukàn bẹ́ẹ̀ náà sì ni mímọ fún àwọn òkú lọ́wọ́ láti máa ràn lọ́wọ́ mímọ sọ̀rọ̀ òdodo mímọ ní bẹ́ẹ̀ náà sì ni kéèyàn máa tó àmọ́ náà àmánà tọ́lọ́run àmánà láàrin àwọn àti ẹ̀mí wa tí wọ́n mẹ̀dé ní ẹ̀kú tí máa ṣe déédéé gbogbo tí ọlọ́run bá fi ájọba lé lórí àti nípa ipò òṣèlú tá a bá di ọ̀nà bẹ̀rẹ̀ la gbé sí níyàwó. ìtọ́wá kù nínú ìtọ́jẹ́ lẹ́ẹ̀kẹwà tó parí ẹ̀ tí ó dé kí ó sun wa kó lóòrùn níjọba àlejò àmọ́ òun náà ní pé ká kóra ró kúrò níbi tí ọlọ́ọ̀bà àlejò ọlá ọ̀fẹ́ ìkóraró yẹn ọlọ́ọ̀bà àdìsọ́lá yóò sì fún wa yóò fèsìrò rẹ̀ fún wa òun náà ní ipa tí ó kò ní jọ̀bù dàbí kíámọ̀ nínú òògùn wa kọ́mọ sáfù haram ní jíjẹ ní mímu ní wíwò níbi ọ̀rọ̀ sísọ níbi iṣẹ́ títẹ níbi tọ́mọ ṣe àti níbi tọ́mọ pàṣẹ láti wọ́n ṣe kọ́mọ sára fún tó bá jẹ́ haram gbogbo àwọn ọmọ rẹ̀ pàtàkì jùlọ nígbàtára mú gan tó bá fẹ́ gbúmọ̀ tọ́yẹ́ tó tìrọ̀rùn tìrọ̀rùn ló lè ṣe kọ́ wá kọ̀kọ́ ọmọ ṣe à nǹkan yẹn máa lónìí nínú òṣùwọ̀n rẹ̀ jọ̀ ìgbà ìgbà àmọ́ ọ̀rọ̀ àyè kó o ṣe sìnà ò ṣe ọ̀rọ̀ àyè kó o mọtí ò mú ọ̀rọ̀ àyè kó o jẹ dúkìá dúkìá lọ́nà tí ó gbàdá ọ sílẹ̀ ọ̀jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ní òṣùwọ̀n ìjọba ìgbà àmọ́ bẹ́ẹ̀ náà ni nínú tí ó túmọ̀ sí ẹ̀ṣẹ̀ àti ìbàlẹ̀jẹ́ ọ̀gá rẹ̀ náà yẹ bọ́ síse kódà ẹni bọ́ bá ti wà ní ọ̀rọ̀ rẹ̀ kò sí nǹkan míì tó lè kó tó lè mọ́ ẹbọ omi ó gbòjú lọ níṣẹ́ ni òsùn dáadáa rẹ̀ yọ kàn fún yẹ́ni so nǹkan ìbánújẹ́ ni nígbà tí èèyàn bá ń ṣe kìlàkìtà ń sin lọ ó ń gbá àwẹ̀ ó ń yọ kàkà ó ń kírun kọ́ wa tó pé wá dàbí àmọ̀ kọ́ wa tó wọ́n tó bẹ ẹ̀bọ́n di ẹ̀dùn ní olóhùn bá le ìjọ ń bá nídìí ara náà nù ẹ̀ ń bá gbogbo àwọn nǹkan báwọn ní ó pàtì tí ó kó gbogbo ẹ̀dá tí ó lọ sún òun ọ̀sẹ̀ bọ́ mọ́tò wọn òun ti kú wa lọ́dọ̀ ọlọ́run ọlọ́ọ̀bá adéjọlá yóò wá máa ṣe ìsọ rẹ̀ fún ọ. ọ̀dà rárá kéèyàn fún ọ̀sẹ̀ bọ́ kó tó wá kó tó ní nǹkan ẹ̀bọ́n lé tuntun pamọ́ bẹ́ẹ̀ náà ni alákòókò alásòrọ̀ asálájogúnbá àti nítorí fọwọ́ ara rẹ̀ ṣe gbogbo àwọn ẹ̀kọ́ bá tẹ̀lé àwọn kéèyàn ọpa ẹ̀mí tí ọlọ́run àdìsọ́lá tó ṣe léwọ̀ nínú tí ó nínú tí ó jẹ́ kí yóò jà kí lòlú ẹ̀ níjọba ìdí àmọ̀ ní tí ò ní jẹ́ kí gbogbo sẹ́yìn tí ẹ̀ bá ṣe kó lóhùn ìjọba ìdí àmọ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀dùnmá jíjẹ owó èlé owó èlé oríṣiríṣiríṣiríṣi lọ́nà tí àwọn èèyàn gbà ń gba owó èlé ẹlòmíì ti rora rẹ̀ pin ó ti rọ ọlọ́ọ̀ba rẹ̀ pin kọlọ́ọ̀bá àlejò ọlákòólé ti àrántí fóun àtúntòǹbá lọ yí èmi ó jẹ́ pé àìmọye ogunlọ́gbọ̀n èèyàn tí ọ̀dọ̀ yí èmi tọ́lọ́ fi ń bò wọn láti rí ó tún kún sọ́lọ́ ńlọ́rùn ni ó sì bẹ̀ ọ́ sọ̀rọ̀ ńtọ́ ìfẹ́ lọ́dọ̀ rẹ̀ ó sì kóra fún ìgbé haram yẹn wọ́n tó ń gbà àgbà ìwò wàhálà tẹ̀ ń kóra yín ojú owó òdì ìsan ìfún fi ń sí èrè tó ń sí tó fi ń sílera wọn. kódà gbòòrí ojú owó san tọ́jẹ́ tí ojú owó yẹ orí san pé kò túmọ̀ sí pé ètò ìṣe dáa kò túmọ̀ sí pé dáa rárá ètò ìṣe ọ̀dà ọlọ́ọ̀bà àlejò ọlá ọkàn tí ó lẹ́kẹ̀ẹ́ ni orí ẹ̀jẹ̀ fún ọlọ́ọ̀bà àlejò ọlá ní. sanastadrijuhum min haythu la ya'lamun àwọn ọlọ́run a máa dẹ wọ́n lẹ́kẹ́ a máa dẹ wọ́n lẹ́kẹ́ lọ́nà tí wọ́n bá mọ̀ ọlọ́run mọ́ o ọlọ́run mọ́ o ọlọ́run mọ́ ti orí ẹ̀dẹ́ mọ́ ti fún wa o ọba ní ọba owó èlé oríṣi látara rẹ̀ ọjọ́ ń bẹ̀ ń bẹ̀ nìyẹn ọlọ́run di ọlẹ́kẹ́ nìyẹn òtúmọ̀ ìdúpọ̀ wákàtí pé tọ́ da nu tí ìbá ṣe ọlá ẹjọ́ ọba ọba tí rí di ọba tí kọ́jú ọba tí ra mọ́tò ọkàn rẹ̀ ní ọkàn rẹ̀ ti dúdó tó ń dúdú sí àwọn tí wọ́n bá gbogbo oyún ìbáwọn náà wọ́n sẹ̀mí táwọn náà ti ṣe gbogbo tó ń ṣe kó dáwọn tó ṣe jù ọ lọ. mímá jẹ owó èlé yìí yọ jẹ kí ó sùn èèyàn jẹun bí yóò jẹ́ kí ó sun ọ̀rẹ́ dáadáa tí yẹn bá ti rí òkú yẹ owó ilé yẹn owó èsì tí ó gbé yóò ti kọjá là bẹ́ẹ̀ náà sì ni kódà ẹni tí ò jẹ́ ẹni tó kó ń fún yẹn ti ẹ̀ ní nǹkan náà jọ ni wọ́n bẹ́ẹ̀ náà ní ti bá wọn kọ́ kọ̀ gbà kò sì fún yẹn ṣùgbọ́n oníbà wọn kọ́ fún olè máa mọ́nítọ̀ oníbà wọn pọ̀ sí rẹ̀ oníbà wọn mọ́nítọ̀ rẹ̀ ìwé ẹni bẹ́ẹ̀ náà ojú kan náà ni ọjà jáde ó mùsàwà àníbi ọ̀sálọ́lá àlùsálà ó ní gbogbo wọn ọ̀kan ṣoṣo náà ni wọ́n fún ọjà lọ ó ṣe bàjẹ́ ṣùgbọ́n fún yàn lọ́wọ́ láti ṣe bàjẹ́ ọ̀n tẹ́lẹ̀ fún so orí ìbàjẹ́ lọ́wọ́ náà wà bẹ́ẹ̀ náà ti sì náà ní gbogbo ojúmọ̀ tí a máa bá ṣe òfojúṣe ni ọ̀fọwọ́ ṣe ni ọ̀fọ̀rọ̀ ṣe ni ọ̀fara ṣe ni gbogbo àwọn nǹkan ọ̀yẹ́ máa jẹ́ kí ó pè é òkú yẹn jọ bẹ̀rẹ̀ sí àmọ́ òsùn dáadáa òsùn rí òkú yẹn jọ bẹ̀rẹ̀ sí àmọ́ ọlọ́mọkọ̀sọ àfọ̀nbẹ̀rẹ̀ ọ̀la kòbí ọlọ́run lànà rẹ̀ bẹ́ẹ̀ náà ni mímọ ajẹ́ dúkìá àwọn èèyàn níjà àbòsí ó sì kọ́mọ̀ láàrin àwùjọ wa àti ẹ̀fẹ̀ mọ̀ pé kódà a máa dáta ẹ̀fẹ̀ ẹni fọ̀ ọ̀gbà tó sí ni wọ́n pè lára òwe burúkú àtàyànrọ̀ burúkú àtàyànrọ̀ tí ọ̀dà rárá tí ó fún ọmọgbẹ́lẹ́nu múmìnì múmìnì òdodo ṣé ọwọ́ àtọ̀pẹ́ ẹni fọ̀ ọ̀tọ̀ sí ni wọ́n pè lára wọn ọwọ́ àkàrà àwọn fi fà nǹkan ọ̀fẹ́

ẹ̀yìn na ní kó bá àwọn èèyàn lọ sí di aráàmù sí di aráàmù lọ bí pé wọ́n ń fi di èèyàn wọ́n fi ń gún àgún mu bí tó fi ń kidnap odidi obìnrin wọ́n ń fi sí àjálẹ̀ wọ́n tún kidnap ọkùnrin tí ọmọ bá fún wọ́n tún kidnap nọ́ọ̀sì ọmọ bí a bá ti gbé lẹ́yìn omi àti ìdè lóyún rẹ̀ ó wọ́n sọ ọmọ ẹ̀dẹ́ ìyẹn níbi adìẹ adìẹ ní ìjọba ti jẹ́ ẹni fún ọba ti oúnjẹ ìjọ lọ jẹ́ ònífẹ́ tí ó ẹyẹ mi ẹ̀yìn bá náwó ni. kò sí nǹkan kan bí pé láti rí aráàmù àfi ń wa àfi ń balẹ̀ ayé ara wa àfi ń bàjẹ́ bẹ́ẹ̀ náà sì ni bẹ́ẹ̀ bá bọ́jú òṣèlú ní bá ti tóbi ń bẹ̀ ní fún ó ti tóbi fún ara wọn wọn lọ́n kọ́ sàánù wa àfẹ̀yẹ̀dí ẹ̀ tó bá bẹ̀rù ọlọ́nu wa. àwa ni nǹkan yẹn ní àfẹ́ẹ̀tì ní ń bayé wa jẹ́ ń bayé àwọn èèyàn jẹ́ ń bayé àwọn ẹ̀fún mi jẹ́ àfi àfẹ́ẹ̀tì gbogbo segment of life. tó máa jẹ dúkìá ọba ìdíyàn lọ́nà tí ó gbàdá inú tí ó jẹ́ kí ó fún rere ìwòkú yẹn níbi òfin àdìyàmọ̀. bẹ́ẹ̀ náà ti ní máa jẹ ọmọ òrukàn máa jẹ dúkìá ọmọ òrukàn ní information lọ lórí ilẹ̀ bàbá rẹ̀ òsì disseminate òsì fún ọgbọ́ ọwọ́ ajókòólé ọwọ́ àtà àbọ̀ òsì fi tẹ sápò lọ́wọ́ wá fún orúkọ ọgbọ́n orúkọ ọgbọ́n وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا àwọn tẹ́ mọ̀ ìpé àwọn náà lọ́mọ tí wọ́n bẹ̀rù ọlọ́run àwọn náà bọ̀ wá fún tí wọ́n fọ́ mọ́lẹ̀ tàyè irú tó ti fọ́mọ ọlọ́mọ ọlọ́run ọdẹ tí ó tẹ̀lú ẹ̀ náà fún ọ náà bẹ́ẹ̀ náà ni àwọn sálákà ká máa jẹ dúkìá wọn àbí àwọn sàwòsí tí wọn wọ́n ti mọ̀ pé bọ́ba gbalẹ̀ rẹ̀ àbọ̀ gbalẹ̀ rẹ̀ kò lówó tí èlò ọkọ̀ bọ́ọ̀lọ́ gan-an káró èdè yẹn ọwọ́ alọ́ rẹ̀ jẹ́ sọ ẹ̀rẹ́ ẹ̀gbọ́n máa ń ti bẹ́ẹ̀ balẹ̀ mú ọba ti sọ wọn ó ti sọ wọn sáà fún àwọn eléyìí wọn ò lówó kan lọ́dẹ̀ ẹ̀dá lọ gbalẹ̀ o. ẹlòmíì nǹkan ń wọn ó sì fi kún wọn ó tọ̀ wá tà wọ́n ìjọba dún pé àwọn ti léde ẹ̀wọ̀ mùsíbà kí ni wọ́n kí làwọn ìfẹ́ bá ní ìgbà ìyá ilẹ̀ ńlẹ̀ lánàbí wa sọ́dọ̀ láàrin ọ̀sán àti pé ẹ gba kan tọmọ ní ọmọ kábàáyé tó nínú ilẹ̀ ńlẹ̀ yóò fi ṣe rúru níjọba ilẹ̀ ìyá ọ̀ gbé sórí wá kó gbogbo òórùn rẹ̀ àti sàkà rẹ̀ kẹ́ gbó sẹ́gbẹ̀ẹ́ kan ti fẹ́ níwé ìsìn mẹ́ gbogbo àwọn tẹ́ẹ̀rí tó ṣe ń kò ní mímọ gba àbẹ̀tẹ́lẹ̀ ó tún yàtọ̀ sí rìbá ó tún yàtọ̀ sí owó èlé owó èlé ọ̀yá àyàn lówó nígbà tó bá fẹ́ lórí táǹtì tó fẹ́ gbà ó sọ pé kò fi lè lórí oṣù mẹ́fà ló fẹ́ gbà ó ní kò fi yé báyìí lé lórí lẹ́yìn ọdún ó fi báyìí lé lórí mẹ́fà bá tó ọ̀bá fún ó tún wá sọ pé ó tún bá owó èlé nìyẹn. bẹ́ẹ̀ náà sì ní ìtànàbí ọ̀sọ́lọ́lá àríwọ̀sọ́lá tó sàlẹ̀ fún ẹ̀fà exchange owó síra wọn ti náà ní tẹ̀lé àkàrí bá bí dọ́là àti ìdí náírà ọgbọ́dọ̀ lójú ẹsẹ̀ price ẹ̀ bá jọ kàn fún ìsìn tó wá jẹ́ pé ọgbà tẹnìkan lọ ìwọ́tẹ̀ máa mú kí ẹ wá lẹ́yìn ìgbà náà ẹ̀sẹ̀ ti wà ṣùgbẹ́ náà ló ń jẹ tàbá fi ń di ara wọn. so lẹ́yìn ìgbà yẹn ètò wa jẹ́ owó àbẹ̀tẹ́lẹ̀ níbi ẹjọ́ àbí ń bí ipò ọ̀fẹ́ gba jọ́júmẹ́ntì kò fébọ̀ rẹ̀ ọwọ́ awá ọ̀nà bí ó ti lọ fún adájọ́ ní ẹ̀bùn àbẹ́ni bó ti bá a fún ní ẹ̀bùn àbí bó ti ṣe nǹkan tí ó fi bọ́ adájọ́ tó ṣe tí ó rí lọ́dọ̀ ọmọ ìgbọ́ ìwọ lọ́ba sí kèé sowó mọ́wọ́ lọ́ba sí ọmọ rẹ̀ wà níbi náà wá sáré lọ àìmọ̀ wọrí gangan lọ́wọ́ sáré lọ sí gbogbo wàhálà rẹ̀ pátá àdìnáwó rẹ̀ pátá lọ́wọ́ abọ́ sí kó lè bàjẹ́ tó ń di ẹjọ́ yóò lè débọ̀ rẹ̀ ẹ̀gúnjẹ náà nù <laughs> àbẹ̀tẹ́lẹ̀ náà nù. so gbogbo àwọn nǹkan wọn yẹn yóò jẹ́ pé iṣẹ́ rí èèyàn yóò kó fúyẹ́ lórí òtúnjọ́ ń dàbí àmọ́ bẹ́ẹ̀ náà ní tẹ́tẹ́ lórí tìrìtìrìtìrì tí a ti sọ di tí a ti sọ̀rọ̀ sọ̀dà àwọn gbajúmọ̀ báyìí wọ́n sọ wọ́n ti sọ́jú tẹ́ gbajúmọ̀ lóríṣiríṣi lótò ní bẹ́ẹ̀sì ní kankan ní bẹ́ẹ̀ sàtìlẹ̀ ń pèlú oríṣiríṣi ọkọ̀ jẹun. kódà bó ṣe pé musaba kátó Qur'an ilẹ̀ sọ́jú tẹ́tẹ́ ìdíje lórí Qur'an yóò jẹ́ kí ó sùn èèyàn òkú lẹ́yìn ọ̀dà ìdíyà wọn ọ̀nà olè ẹgbà tó ti tẹ́tẹ́ nígbà máa yẹ wá gba fọ́ọ̀mù two thousand five hundred lórí fẹ́fẹ́ dé ìdíje lórí Quran wọn náà wà òfin tó lùsì ọ̀pọ̀ ọlọ́run lè fẹ́ kó o ṣe kò ní àdúgbò kejì wọ́n ti sọ̀rọ̀ ìtàwọn ọ̀fẹ́ má ṣe kòfin ní ẹni tó wá rò fún nǹkan tó pè yí jọ ó sì gbọ̀n ilé ayé ìgbọ̀n yóò yọ ọmọ kókò mú lóun láti fi àwọn yọ wà pa two five two five fún jọ eré tí ó sì yọ yóò ṣe rẹ̀ fún bíi tó kù ibi tó ti di tẹ́tẹ́ nìyẹn bóòlù ṣe lè ṣe competition lórí koran tí wọ́n ní kọ́ fi two five gbà fọ́ọ̀mù kódà bó fi five hundred gbà nígbà tí olùbá ti pọ̀ ju ẹ̀bùn tó fẹ́ gbé kalẹ̀ lọ èrò ti pọ̀ five hundred ní tó gbà ó lè gbà lórí ìyẹn one thousand half a million ti gbóhùn half a million ti gbóhùn àwọn kan ó ṣe àwọn kan ó jà gbogbo owó tí ó fẹ́rẹ̀ kò ju two hundred thousand lọ yọ̀ọ́ fún àwọn àbáyé one hundred thousand two hundred thousand yóò gbà ẹ wá òtún jẹ́ pé two five lọ́gbà àbí ten thousand lọ́gbà ọwọ́ àtọ́jú ti competition Quran ìwé ti competition lọ ó fi di mọ̀kọ́ mọ́ra ó ti di tẹ́tẹ́ ọlọ́run tó sọ àkókò àwọn ṣe o. bẹ́ẹ̀ náà ni, kí yọ̀ máa jẹ́ pé yọ̀ máa sọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ ìyà lẹ́yìn yọ̀ máa jẹ́ ọmọlúwàbí ẹ̀ nínú tá fi ń ṣe gbélé ayé náà lọ́mọlúwàbí. tọba ti ń jẹ ọmọlúwàbí ẹlòmíì lẹ́yìn kó o ti mọ̀ pé òṣùwọ̀n rẹ ti òṣùwọ̀n dáadáa rẹ ti ń fi ẹ̀sìn yóò sì fi bẹ́ẹ̀ náà ni dúkìá orílẹ̀-èdè ní kéèyàn lọ jà yẹn ló lè lọ torí tó lọ jà ni èèyàn kan lọ jà ó èèyàn mẹ́wàá ìsìnkú ọ̀nà ọ̀sọ́nà ṣùgbọ́n dúkìá orílẹ̀-èdè owó orílẹ̀-èdè àbí property orílẹ̀-èdè tó ń try láti divert ẹ̀kọ́ ọ̀sọ́ ti tiẹ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè ọmọ tẹ́ńgbẹ́sì ní ọ̀gbìn àti ìyá kódà ọmọ tí mo ti yìí tọ́jẹ́kọ́jẹ́ tó owó tó mú ọyẹ́ tí wọ́n fi ṣe ọsídù kalẹ̀ tó ná ó lò ń bẹ̀ ọyẹ́ wọ́n fi fami fíìdù tó ná ó lò ń bẹ̀ ọyẹ́ tí wọ́n fi tẹ́lẹ̀ fíìdù tó ná ó ń bẹ̀ ọ̀ràn tó ọdá ti pọ̀jù àwọn tó ọjẹ́ ń tètè pọ̀jù tọ́lọ́n kọ́ sànú wa. nínú tí máa jẹ́ kó tún ọ̀wálẹ̀ náà ní ebú ànábi sallallahu alaihi wasallam sọ pé ti bá abúlé mùsùlùmí kò tó kún lọ́kì ká lòwú kókòrò a máa bú mọ́mú ní mùsùlùmí ìwà àpòkí ni tọ́ba jà pé ọ̀nba jà á tètèrè sọ́lọ̀ náà ọ̀wá ló ń gbógun ṣe ètè nǹkan rẹ̀ kódà bó ṣe yíjú tí òun tó ń sọ gan wà lára èèyàn kẹ̀rí ọ̀fẹ́ ẹ̀rí ọ̀sọ̀kọ̀ọ̀kọ̀ ẹ̀ bó ṣe kéyìn ta ìyẹn rẹ̀ sì wà ń ta tòótọ́ lọ́wọ́ ti gbọ́ nínú rẹ̀ ní dùn ọba yóò tóbi gbẹ̀fúgbẹ̀fú gbà tí wọ́n gbé àpáta tó lè sun àbúrò rẹ̀ gbogbo sẹ́ tó sílé tó gbogbo sẹ́ rí tó gbọ́kànlé yọba di tó kìí ẹ̀yọ́ mi àìsí àmì ọlọ́nkọ́sánú wa o àti kálukọ́ lọ túbà o ọlọ́nkọ́sánú túbò fún wa o bẹ́ẹ̀ náà ni ìwà pòkì ìdí jẹ́bẹ̀ nù sẹ̀rí àpòjú àbíkùsù so ó ní wípé kọjá pé ẹ̀sẹ̀ yìí ọwọ́ àtúnṣe lójú táyé yóò jẹ kó tán rẹ ó kú yẹn jọ mílíọ̀nù kìámù kò tán dáadáa rẹ ní ó kú yẹn jọ mílíọ̀nù kìámù kò sẹ́ni tí ìdẹ́sẹ̀ wọn kó tán wá mọ̀ọ́mọ̀ sí lójú àwọn èèyàn ìwọ àtìyàwó rẹ lọ́jọ́ ń wá kọ́ ọkọ lọ́rùn ńgbọ̀ wá jẹ́ ìyàwó rẹ̀ tó wá túmọ̀ pé kọ́ ọmọ ọkọ lọ́rùn ojú àwọn èèyàn kọ́ ọmọ ẹ̀kọ́ kọ́ ọmọ ẹ̀kọ́ tẹ́ǹtì àwọn méjì lọ síbi tí ọ̀dà kátó wá tó ń tí èsì ìyàwó rẹ̀ tó ń bá lọ́wọ́ tó ń bọ́ lọ́wọ́ gbogbo ẹ̀ orí lórí oṣù ọjọ́ ìgbà ìfìyà wọn. ó dàbọ̀ sàgbàlagbà obìnrin nígbà tí bá tẹ lẹ́tọ̀ rẹ̀ lọ fẹ́ bọ̀ lọ́wọ́ sí. bẹ́ẹ̀ náà ni ọlọ́ ibi dandan ọlọ́run yóò mọ̀ bẹ́ẹ̀ fún àwọn tí wọ́n ń parọ́ inú tí ọjà tí ó sùn ojú kù ní àwọn èèyàn bí ẹ̀mọ́ ní yàrá mọ̀ mọ́ láti ra wà ti pọ̀ jù irọ́ ni oríṣiríṣi ó fi kún ọ̀rọ̀ wọn yọ kún bẹ́ẹ̀ mo sì ní wọ́rì ó dojú nǹkan rú lọ́sùn pọ̀ jù ẹlòmí àìlànà rẹ̀ là ìparọ́ kódà yìí tí ò ní wúlò fún bọ́ parọ́ bẹ̀rẹ̀ ló tún pa lọ́jọ́ bó ti mọ́ la ó rò fún nílà yọọ mọ fóun gbọ́dọ̀ wá dàlẹ tìyà mọ gbọba rí gbọba rí irọ́ ń bó ti dàbí òkè bí òkè níbi òṣùwọ̀n rẹ̀. irọ́ tó wá yàtọ̀ sí ìfìrà àdáparọ́ ọmọ ọmọ fún ògbé kalẹ̀ ni téèyàn lè bá ti dé kó lè ti sọ kó lè ti rìn ìfìrà àwọn ń pè yẹn ìyẹn tún wọ́ àdáparọ́ ìyẹn tún wọ́ ní òfẹ́ ẹ̀sùn mo rí ìtàgé eré eré ìtàgé tí a máa ń ṣe níjọ́ ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n gùn jọ yóò fi máa ṣe é tí ẹ bá sọ fún àwọn èèyàn pé kíní yọ ọ̀sẹ̀lẹ̀ o àgàgà ẹ̀ ti ṣeré ni o àbọ̀yọ́ ni pé kọ́rọ̀ wọn fi yẹ láti bí a fọ ní mọ̀kànmọ́tò làárí àwọn akẹ́kẹ́ ọ̀sẹ̀lẹ̀ tó lọ́ọ́ fẹ́ fi kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ó sì sọ ọ́ bẹ́ẹ̀ pé kéèké o. ìwé èèyàn mélòó ní sọ ni ní wọn bá bẹ̀rẹ̀ orí ìtàgé ní wọn bá bẹ̀rẹ̀ orí ìtàgé kọlọǹkọ sànù bẹ́ẹ̀ náà ni àlèkèyà náà jàmbá ìdí afọkàn ti fà bá ọmọ ọmọ bọ̀ ńbẹ tí wọn kó sí ọlọ́dọ̀ wọn mọ bàrú yàgbé wọn mọ bàrá jàmbá nìyẹn bẹ́ẹ̀ náà sì ni máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn ní ti máa bàtẹ́rẹ́ jẹ́ ni lórí òsàn bí òkè bí òkè ní òṣèré lórí òsàn aburú ànábì sallallahu alaihi wasallam tó ti sàlàyé ẹ̀fọn ayé pé ibi ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn náà ní díkírú káàkiri mọ̀ yẹn kra ẹ̀kọ́ jẹ́ pé tọ́mọ ìyá rẹ̀ yóò kórìíra ẹ̀kọ́ bá gbọ́ ńlọ ń sọ lẹ́yìn rẹ̀ ẹ̀kọ́ tó bá wà ń bẹ̀ yóò gbà yóò ah, wò wá pé àti mọ̀ àti màmá àti ẹ̀kọ́ nǹkan báyìí tó mú kọ́ ọmọ sọ́jà ìdílé ọ̀sọ́jà jẹ́ gbé bá nìyẹn ọ̀rọ̀ ìyẹn so ọ̀dà tó wà lára ọmọ ìyá rẹ̀ kọ́ sọ àbúrò tó pamọ́ fún ọ sọ jáde inú rẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ náà ni àdìnàmíràn ògógó àwọn àgbàlagbà wọn máa ń fún wọn ni máa pọ̀ jẹ́ jẹ́ jẹ́ méjì kọ́ sọ ọdún ń jà ọ̀tọ̀ níjẹ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ níjẹ́ ọ̀rọ̀ bá tọ́lọ̀ sọ fún lágbájá nǹkan ṣe yọ àparọ́ àlẹ́ àlékò òtùbí rọ́kàn. àbí kó gbé ọ̀rọ̀ eléyìí tó gbé lọ fẹ́lẹ̀ yìí tó gbé yìí náà gbogbo wá fún lẹ́bàá tó ń sọ sáà gbèsè wà náà àdìgbì pé máa ń ná mbà lákà ní mbà àlẹ́ ẹ bá parọ́ fún ọ tó gbé ọ̀rọ̀ ẹ̀yìn wá fún ọ yóò gbé kí ẹ náà lọ bẹ́ẹ̀ lómi. bẹ́ẹ̀ náà ni sàbárùjì mímọ́ fi ọ̀ṣọ́ lẹ̀ mímọ́ fi ọ̀ṣọ́ hàn ní obìnrin obìnrin ọmọ fi ọ̀ṣọ́ hàn ní ojú ọ̀dẹ̀ kó sún rẹ̀ kó fi oṣùn dáadáa lò fi ẹni ìlẹ̀ ìdí àwọn ẹ̀. torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa gbẹ̀sẹ̀ lára rẹ̀ náà máa gbẹ̀sẹ̀ lára wọn. ó sì wá di tọwọ́ kankan nìsín ọmọ mùsùlùmí ọmọ àfáà ọmọ dàdá ní ọmọ ìmọ̀ọ́mù ó ti gbé nǹkan ńlá kódà ní mọ́sálásí ìmọ̀mù mi ọmọ àtẹ́ǹtì sọmọ rẹ̀ tó jẹ́ pé kò ní sí gbọ̀rùn lórí àbí gbọ̀rùn sọ lẹ́nu ọmọ ọdún bẹ́ẹ̀ tó gbọ́n gbogbo ọdún tó máa dògbò ọmọ ọdún márùn. bẹ́ẹ̀ náà sì ni gámsọ̀ lè kú àwọn ẹ̀tọ́ ẹni ẹlẹ́ni kọ́ sálọ́bẹ kó dínkù níbi ogún tí wọ́n máa ń pè wọ́n mẹ́wàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹlòmí òwúra rẹ̀ pé àrẹ̀mọ́ ló ń làgbà nígbà tó rògùn bá délé báyìí èyí tó bá wù ní ọ̀nà wọ́sí tòótọ́ ogún yẹn lè mọ́ sí pín kọ́ráìn ogó ràn sí pé ilé ni wò ó mọ̀ àbá sọ àsọ ní ní ìbámu sí bí ẹwà àrífíìsẹ́ kólẹ̀ kò ní ṣe lọ bí ẹ tó jẹ́ pé ó bí ọkùnrin kan ọkùnrin làgbà ó sì gbóbi méjì ìtọ́wájágbà tó jẹ́ ọkùnrin yẹn tẹ́gbẹ́nu kò ní bàbá kò níyà kò níyàwó ogun tó bá sílẹ̀ wọ́n kún sọ́nà ọkùnrin yẹn máa mú méjì ọ̀gbìn yẹn á fúláàtì tó sílẹ̀ fúláàtì mẹ́rin mẹ́ta ń bẹ̀ three three bedroom ìkan bẹ̀ five bedrooms lọ́wọ́ àbẹ̀ wọ́n á wò pé torí fóun jágbà wọ́n mú three bedroom kan five bedroom kan ẹ̀yìn àbúrò ẹ̀yìn mú three three bedroom àbòsí ló ṣe jáwùsù lè kọ̀kọ́ àbòsí ló ṣe nítorí òfin lè rí mú ni pé káwọn ọdún ọjọ́ ọ̀dà tẹ́ bá ti yọ̀ǹda ajẹ́ pé inú ẹ̀sọ́ wọn ti fún ọ jẹ̀bi mọ́ mọ̀kọ́ wá dóòlù pé wọn kò gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn gbọ́dọ̀ kú ẹsẹ̀ rẹ̀ wọ́n táwọn fún ọ̀lọ́ ẹ̀gbọ́n wọ́n táwọn fún ọ̀lọ́ ẹ̀gbọ́n inú yàn bàtẹ́ ìyá rẹ̀ gáàsù rẹ̀ fọ́kọ́ ẹ̀tọ́ wọn ó fún wọn ṣùgbọ́n ó ti dín pẹ̀lú èdè tó tó bá wọn káwọn yẹn yẹn gbọ́dọ̀ mọ sàkíyèsí ẹ̀ dáadáa dáadáa bàbá fi mọ́tò lẹ̀ ìwọ́tọ̀ wa jẹ́gbọ̀n lò lílò ọ̀dàmọ́ ogun tẹ́pẹ̀ nítorí pọ̀ jẹ́gbọ̀n àwọn náà ó ti sọ̀rọ̀ àìsọ̀rọ̀ kìí pé wọ́n dùn sí o ti wá gbọ́ wọn délé àwọn náà ti jẹ́ fún ọ̀mẹ́ tó ara wọn nígbà jẹ́ wípé nígbà tí mọ́tò

eight hundred thousand ajẹ́ pé ìkọ̀ọ̀kan náà àwọn obìnrin lẹ́tọ̀ọ́ sí two two hundred wọ̀ lẹ́tọ̀ọ́ sí five hundred ajẹ́ pé lórí mọ́tò yẹn ọ̀sán four hundred naira four hundred thousand jáde two two hundred yẹn lọ sọ́dọ̀ ọmọ kọ̀ọ̀kan láàmú ìgbé yẹ òní ẹ̀fọ́ wọn ọwọ́ àtòrí pé wọ́n lọ jẹ́gàn bàbá rẹ̀ kì ló kù ní àbíyá yẹn lò ọ̀wá ń lò àbíkú náà ti dáadé ọwọ́ àlùlù lò ó tó kó tó ń gbójú kò tẹ́ fẹ́ àwọn sọ̀rọ̀ pé owó lẹ́jà pẹ́yìn dúkìá èdè òfin tó tó gbódò ń bọ́ àgbọ́yá tó yòókù lẹ́mọ̀ pín so agbọ́dọ̀ mọ sàkéèsì ara lórí ilé nígbà tó bí ẹ bá dé àlèkè àmọ̀ tó bá rí òsùn rẹ̀ báyìí pé àá ní gbogbo orin tí mò ń kí àti òsùn kankan lẹ́gbẹ̀ẹ́ mọ́tò tó yẹn sanwó ẹ̀ kí n san kódà tó bá fẹ́ sanwó gan tẹ́yìn kejì náà bá tún dé kó náà fẹ́ sanwó tó náà lówó lọ òun sì ní fẹ́ nítorí fọ́ ọjọ́ ìgbà kò mí ìgbé ó jìbò nìyẹn kúrà ní kúrà ní nàìjíríà gbé wa sòwọ́n wà á kọ́ sínú pépà ẹ̀ tí ó mú sódì èdè sòwọ́n ara ló gbúrúgbú láì sàbòsì ọjà píkì ẹ̀ sódì èdè ẹ bá píkì mọ́tò yóò mú mọ́tò ẹ tó píkì owó owó jẹ ọgbà kò sí kò sọ̀rọ̀ mi bí sẹ́yìn àti mo wá nìyẹn kúrà ọ̀bẹ mi sẹ́yìn àti tẹ̀bá fẹ́ pínlẹ̀ méjì ẹgbẹ́ ìméjì náà fúláàtì méjì ìgbẹ́kọ̀ jújú méjì ìgbẹ́kọ̀ ẹ̀rẹ̀dì méjì ṣùgbọ́n ìdọ́kọ̀ jújú méjì kálukú ní íńtẹ́sì ọgbọ́n tó ń gbé bọ́ jẹ́gbẹ̀ fún owó mú bí pé kejì ọdí kábùrò ìta ìbàtà ilẹ̀ tó bá tẹ̀lé àmọ́ owó ló wọ̀ láti mú o ní wájú ló ń fẹ́ èmi náà sì fẹ́ wájú yìí o sùtẹ́nì kan ọba yọ̀ǹda rẹ̀ fúnra wọn àjẹpé ẹ̀rà tó fà lóboróbó yìí front back ẹ ra rúgbúrúgbú ẹnìkan kò ní mọ tó wà mẹ ọyá mú wá ti mú prọ́ǹtì dábò bá ti rí mú prọ́ǹtì mú ló ti lẹ́kùn ló ẹ̀ mọ́ ó mọ ẹ̀yẹ bí ṣe rí àtẹnu wáyé ẹtí ọba wa fẹ́yìn òjìṣẹ́ ìtàn èṣù ọmọ yìí sọ ọmọ yàtẹ̀ tọ́ nìyẹn so gáàsù ló kó àbúrò àgbọ̀ọ̀ta kí ìṣẹ̀kéjẹ́ kó òkun ẹlẹ́tọ̀ọ́ wọn ṣùgbọ́n ó jẹrẹ lọ́sàánú wa o bẹ́ẹ̀ náà ni mímọ pa ìrun sí láìsí àbí mọ ara láre kámọ̀ kọ̀ bí ara ti déédéé ṣíṣe déédéé ṣíṣe náà ní fún ọ lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ ìyàwó ni inú àwùjọ ni ibi iṣẹ́ ni tàládùúgbò ni ẹlòmí ọmọ wa aládùúgbò rárá rárá tó bá dàbí bí àmọ́ inú ọjà òǹkírun rẹpẹtẹ gbọ́ wá sí òǹkírun rẹpẹtẹ aládùúgbò rẹ tó ṣe dáadáa sí nǹkan kódà kọ́mọ́jọ́ mùsùlùmí onu níwọ̀ lórí rẹ̀ ní islam tó mú wa ó níwọ̀ òkú lọ́kàn balẹ̀ ó níwọ̀ òkú dáadáa ni ọ lórí ọ kẹ́rù ọmọ ọba ọmọ ọmọ ọba ọkọ máa bá gbé sákàdé jáde ìbí òkè bí òkè ni o tó ṣe. bẹ́ẹ̀ náà sì ni kéèyàn máa ti àjọ òfìlẹ̀ àṣà kọ́ máa tàbùsí ní ìdájọ́ wọ́n ti fojú ọ̀tọ̀ àwòkẹ́kọ̀ọ́ ẹni kọ́ àfàbò títí yọba ní oṣù rẹ̀ ní ìlànà ìyàwó wàlùmùjá hara bí màá fi aṣọ yẹn tó kẹ́ oní àyè físíkù wàhà bí màjá wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fọlọ́n kọ́ máa kọ́ àwọn àṣẹ wọn. pẹ̀lú eléyìí láti sọ̀rọ̀ bá nínú àwọn nǹkan tó ṣe é pé yóò jẹ́ mọ̀rọ̀ jihadu lè ní sáà àwọn nǹkan tí ó jẹ́ kí òṣùwọ̀n wa ó lóòrìn òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ̀ wa ó lóòrìn ó wú dáadáa ní òmìnira ìdí àwọn òun náà ní ká máa ṣe ẹ̀kúnrẹ́rẹ́ dáadáa láti máa jìnnà sí ẹ̀fẹ́ sí gbogbo ọ̀nà. àpẹẹlẹ́mì wa ní pé mọ́tà tún sọ́bìlì mìíràn òṣùwọ̀n táwọn yìí ìgbà wo wọ́n ó gbé kalẹ̀ sí ọlọ́wọ́ bá nìkan náà ni ọba onímọ̀ kò sí ẹ̀rí tí ó sojú abẹ́ǹkù ṣùgbọ́n àwọn onímọ̀ sọ wípé lẹ́yìn ìgbà tá a bá gba tá a bá parí ìṣirò tẹ́ ńlá tẹ̀tẹ̀ lọ ṣe òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ rè dáadáa rẹ̀ rè àbúrò rẹ̀ rè lẹ́yìn ìgbà ńlá tẹ̀wá lọ níbi òṣùwọ̀n láti lọ wọ̀n torí bí òṣùwọ̀n. ibẹ̀ láti mọ̀ wípé sábúrú tó ju dáadáa lọ ni àbí dáadáa lójú aburú lọ ìkànnì ẹlẹ́ẹ̀kejì ni wípé nígbà tí dáadáa rẹ tó ju aburú lọ réètì wo ló fi ju aburú lọ tó a fi máa yè rẹ nínú àjẹ́nà torí pé oríṣiríṣi ló tún wà ní àjẹ́nà tọ́ ẹ pé aburú rẹ ló dáadáa lọ réètì wo ló fi ju dáadáa lọ táàbì mọ ipò rẹ nínú náà ẹni tó ṣe pé aburú rẹ ju dáadáa lọ sí ọ̀sẹ̀ bọ́ ńbẹ̀ tọ́lọ́wọ́ sì ti táàbì oríṣi òun náà lọ́nu náà ṣùgbọ́n ibi tó wọ́n wà ó yàtọ̀ sí ẹ̀ńtẹ́bọ̀ tó ń bẹ́nu rẹ̀ ààyè tí ẹlẹ́bọ̀ wà tọ́ yẹ pé orí ìṣàgbó náà wọ́n ti dé ọmọ bàbá ṣàgbó ní ìṣàgbó náà ló ti dé o àbí ọ̀ya ni àbọ̀sùn ni àbógun ni ipò tó wọ́n wà nínú nọ́mbà bá wọn tẹ̀rẹ̀ náà ọ yàtọ̀ sí ẹgbẹ́ pé mùnàfíkì ibi tó wọ́n wà mùnàfíkì tó yẹ pé ń sáwó ó ìfún ń bì sí ipò àwọn mùsùlùmí ilé ayé àwọn jọ ṣe ìsìláàmù wọ́n jọ kí wọ́n mọ́sálásí kódà ó tó lè jẹ mọ́mú ó sì fi lọ wá àwọ̀ àwọ̀ kàtì wọn pé ìjẹ́ ẹ̀mọ́ ìjẹ́ ó ti lọ sọ̀rọ̀ burúkú ara ó ti ṣe pamọ́ lé yóò sì lọ́ni onímọ̀mù gbogbo òní àbúnà ní mọ́sálásí rẹ̀ àfọ̀sẹ́ ń bẹ lọ́tọ̀ tó ti tó ẹnu. irú yẹn ààyè tí ó wà níbi àlìkìyàmọ̀ yóò burú ju ti babaláwo lọ ìfọ́lọ́ lọ sọ lọ́sùn kúránì iná lìmọ̀náfíkìnà fi ti àríkèlè asfali mi náà àwọn mọ̀náfíkì àwọn sọ̀bẹ́sẹ̀ lù àwọn olójú méjì àwọn tó yẹ pé bí a ṣe ń ṣe Islam ni a tún ṣe nǹkan mí lẹ́yìn Ọlọ́run ti darí kí asfali minanna ìpele tó lọlẹ̀ nínú náà wọ́n wà àdébí ọ̀sán lọ́la àlẹ́ ọ̀sán náà ṣàlàyé fún wa pé ibẹ̀ ní ìyá rẹ̀ yìí. sọ pẹ̀lú mímọ iṣẹ́ yìí ni ó jẹ́ àmọ́ pé ń bo làyè rẹ sájà náà ní àbíná ipò wo ló sì wà ń gbọ́ ọba débẹ̀ tí kò tọ́ ga ni àbí kò tọ́rọ lọ́lẹ̀ lọ́lọ́run sọ pé wà náà dọ́rù lè mọ wá sí iná lè fi sọ́ọ̀lì yọ omi lè fi yá mọ́tì fàlà tó gbọ́lámù náà sún ṣe àwọn àyíká náà ní fi kọ́ọ́lá àgbàtì mìíní kàdídàlí àtẹ́yìn náà bí ha wákàfà ábìnà àtibí ọlọ́ni àwọn òsùn déédéé kí ọ̀sáwùsí ń bẹ́ẹ̀ àtòsùn tààlù àti ń tà fẹ́ wọn kò ní sábòsí kankan bẹ̀ á gbé kalẹ̀ nítorí pé ọjọ́ àjíǹde dé tí ọba tí ìdí ànígbé kalẹ̀ fàlà àtòsílámù náà tún ṣe à kò sí ẹ̀mí kankan sábòsí sí kódà bọ́bá jẹ́ pé ọmọ bíi kóró kárídàlì àtẹ́yìn náà bí ha àwọn ọlọ́run á mú yọjú ta níjọ́ bí àìkìyàmọ́ wákàtà ábìnà àti bíi bá a ti ń bẹ́ bíbí náà sílà bá a sílà ló pè nínú Quran tí ì bá ti Quran záídà ló pè náà gangan ni fáìlì àti fáìlì ló kàfà wákàfà àbínà àtìbí àwọn ọlọ́run àti tó lórí pé àwa aláàjọ oníṣòwò níjọ mẹ́lìkì àrùn. èèyàn bá lórí àsìkò tí wọ́n gbé mi ìdánù kalẹ̀ ìyẹn òṣùwọ̀n táàfì wọn fẹ́ ọwọ́ àkùsí pé lèmọ́ yíyún sọ́bùlì ní ìdáàlù àwọn oláàjú òṣùwọ̀n kalẹ̀ fún tí wọ́n fi òṣùwọ̀n wọn tẹ́ wọn sí gbogbo èèyàn ní àbáwọn kan tó ní àyà fi ń bẹ̀ nítorí lóde násù kọ̀rọ̀ àti hadi òun náà ní pé òṣùwọ̀n wọ́n gbé kalẹ̀ fún gbogbo ọmọ èdè ìyẹn ní kálukú wọ́n gbé tẹ̀lé ṣùgbọ́n àwọn ìwàyà àtúnkàn wà nù hadith tó ṣe àyàfi àwọn èèyàn kan nítorí iyì ọ̀tọ̀ tọ́lọ̀ ń ṣe fún ọjọ́ mi àti àwọn. a sì tún á rí ìtọ́ka nínú Koran ipe àyàfi tó ń bẹ nítorí ìjẹpẹrẹ tí ó bá àwọn èèyàn kan ipe kò ní ìdíkẹ́ yóò ṣèṣirò sẹ́ẹ̀ kò ní ìdíkẹ́ pé ẹ̀ ń gbé nǹkan lórí òṣùwọ̀n ẹ máa lọ náà straight kí lè fẹ́ gbé mi ẹ̀yìn lórí ilé náà ní sọ́wọ́nù hadithi shafa'atul kubra tààtìkà sọ́wọ́nù Bukhari àti Muslim ìpẹ̀lú lásán ní sọ́sọ́lámù ó ṣe gbàtà wa ti dúró pẹ́ẹ́ kan ní kéde lálùbí àmọ́ tó ti súra dúró tí wọ́n àrùn ń lọ ẹ wá lọ sọ́fà wà nẹ́bí ọlọ́run tí wọ́n bá ti pè wájú ọlọ́run wọ́n máa lọ káàkiri wọ́n máa lọ káàkiri látòkè ádámù àgbọ̀sára títí wọ́n fi wá sọ́kà ẹ lọ bá Muhammadu sallallahu alaihi wasallam anabi wa sallallahu alayhi wa sallam yóò wá forí kalẹ̀ lórí àga àlẹ́ ara ẹ̀sìn ọlọ́run yóò máa yin ọlọ́run mẹ́sàn-án mẹ́wàá yóò máa yin ọlọ́run mẹ́sàn-án mẹ́wàá. ìdí òtún mọ̀ nínú ẹ̀yìn ọlọ́run tẹ́lẹ̀ ń bọ̀ wà ní ayé ọlọ́run tó sọ ti ń gbáyà yóò tún fi yé lọ́n dáná. ń bọ̀ bá ti lọ ká kété fáyọ̀ kọ́ọ̀lù ya muhammadu ọ̀kà tí wọ́n àyíká ìgbésọ̀lá ògbóni ọlọ́ọ̀bá àwọn ẹ̀kọ́ ya sọ ya ń tó wù ní fáwọn nígbà tí ọba tí ó bọ́ọ̀lù owó tẹ̀lé nígbà ẹgbẹ́ lẹ́yìn kò sùn kò sí ẹ̀sìn kí ló sẹ́ fáwọn yẹn wọ́n ń àjẹ́nà sí èkì àmójúkú ọlọ́ọ̀ni yẹn so every general rule is one to be an exception bá a náà ti mọ̀ sí ilé ayé ní òkú ẹ bá ti mú general rule wa ẹ wà gbogbo kó ẹsẹ̀ rí exception àyàfi kù. ṣùgbọ́n wọ́n wá sọ fún àwọn ẹ̀sán sáà ìgbé fa ń ṣọ́ra káàrùn náà ti fi àwọn tí wọn ò ní ìṣirò sẹ́wájú èmi ọlọ́run nínú àwọn àyùmọ̀ rẹ̀ máa bẹ ẹgbẹ́ ọ̀tún yìí lọ ojú ọ̀nà tó wà ní ọ̀tún náà yọ kó wọn sí àwọn nìkan wọn dàgbà rẹ̀ ojú ọ̀nà yìí tó wà lájẹ náà àtàwọn àtẹyẹ àwọn ìjọ mi ò lẹ́tọ́ lẹ́tọ́ lájẹ náà wọ́n jẹ mọ́ ẹ̀lú ṣùgbọ́n ojú ọ̀nà ẹ̀ta tí wọ́n wọlé olè yìí wọn gbogbo wọn lọ́la àyọ̀ omi ìgbà àwọn èèyàn kan bẹ kò sí ìṣirò sẹ́kọ̀ọ́ sí òṣùwọ̀n kọ̀ọ̀kan àdí tó wá nínú sọ̀rọ̀ Bukhari àti Muslim bákan náà Abdullahi bin Abbas ọlọ́nkọ yọnu sí àti bàbá ẹ̀ ó ní òjijì ọlọ́run n'ala alaihi wasallam ọ̀n sọ ọjọ́ pẹ̀pẹ́ ọ̀rù ìdọ́sí aláyé àlùkùmà ọlọ́run fi àwọn ìjọ àwọn ànábì ọlọ́run tó ṣáájú ọlọ́run fi ìjọ kan àwọn onímọ̀ wọn sọ pé nítorí ní pé àlẹ́ ọlọ́run wá sí ìpàdé ọ̀rọ̀ fa àkádà nàbí yóò yẹ mọ́rù máàrú al'umma ó ní orí ànábì ní àwọn ìjọ kan tẹ̀lé lẹ́yìn ni wọ́n kan tẹ̀lé lẹ́yìn ni wọ́n jọ ń lọ wà nàbí yóò yẹ mọ́rù máàrú náà ànábì ọlọ́run wànàbí ju yamuru ma'ahu aṣara ànábì ọlọ́run mi ń gbà tó ń lọ ìyẹn mẹ́wàá péré lọ́tẹ̀lé àwọn míì márùn-ún wànàbí ju yamuru wahdahu ànábì ọlọ́run mi ń gbà tó ń rí lójú oorun ó ní ká ní dá lọ́kọ̀ọ́tẹ́ nígbà tó gbọ́ pé ojú àwọn ànábì ọlọ́run ní mẹ́wàá yẹn lé ní bàbá kó ní ìyá kọ́lọ́mọ kọ́lẹ́gbọ̀n kọ́lábùrò káwọn tí gbogbo wọn mọ̀ tìtọ́ náà kọjá bóyá nìkan ni kí lọ bẹ́ẹ̀ sí kí lọ bẹ́ẹ̀ bọ́lọ̀ ń bà adẹ́wò tiẹ̀ nù. ànábì ọlọ́run tọ́lọ́run tọ́sọ́nà tó fi tọ́jú ẹ̀jẹ̀ ìlú ìlú sí òun ànábì ọ̀sọ́là sọ pé òun rí ànábì ọlọ́run ní ìtọ́jú pé gbígbé lọ́kọ̀ sẹ́yìn ó ti pé wàhálà tó tó dọ́ra yé ẹnìkan kan ọ̀dá ló lọ́sàn-án wa. fanadol tó fáyì dá àtàwọn adùn kébì alẹ́sọ̀sọ́là wá ní ló ń bá tó wù yẹn ní ẹ̀yìn ló bá tó rí pé ah àwọn èèyàn kan tó pọ̀ rí kúrútù yá jìbìrì mo wá sọ pé ìwọ jìbìrì áwùlá ummati táwọn ìjọ ti lélẹ̀ tẹ̀ pé dùn lónìí àwọn ilé ìpọ̀ ní gbogbo tí mo ti ń rí lọ kọ́ lálẹ́ ìlú ìsọ̀tò rárá o àwọn ìjọ rẹ̀ kọ́ lélẹ̀ o wà láàkún ní nítorí ìlàlẹ̀ òfò gbójú rẹ̀ lọ sí òkè sí òkè sọ́mà ó ní lòun bá wò fáyìí dá àtàwọn adùn tẹ̀lé tó bá tún ní ìjọ tó tó pọ̀ rẹ̀ pẹ̀tẹ́ kọ́lá áwùláì òmùmọ́tò ìlú wa sọ pé àwọn ìjọ ti ẹ̀ lélẹ̀ nípa pé káwọn olùtẹ̀lé àwọn tọ́lọ́ ń gbé ànábì dìde nínú wọn àwọn jẹ́ wálé yẹn wọn tí wọ́n tẹ̀lé ànábì wọn àwa mùsùlùmí lápọ̀jù lẹ́nu tó tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam. ìbẹ̀rẹ̀ tí láti gbà náà ọlọ́run láti bí ọlọ́run tó kán tẹ́lẹ̀ ẹ bá tilé mùjá nàbí ọlọ́run ọlọ́run lójú tì wọ́n mùsọ́lá wọn kìlì kàgbá àbòdì ọlọ́run lójú tì wọ́n lórí àwọn ọmọdé ọlọ́run lójú tì wọ́n kò sí ẹnikẹ́jọ́ tilé mùjá nàbí ọlọ́run lẹ́yìn àdéhùn tí o fojú hàn pé alábòsí ni irọ́ ní pa. ajẹ́ ipe ìjọ àmẹ́sọ̀ sálà ìjọ tó pọ̀ ni. wàhálù láì sàbùrù ní alifanku dáàmù Jibril wá sọ fún yí pé à kò tí ì rí gangan àwọn seventy thousand kan rèé tí wọ́n wà wájú àwọn ọjọ́ yẹn ìwọ náà wò wọ́n ó rí pé àwọn ilé seventy thousand ni wọ́n àwọn tẹ̀yìn ń pọ̀ ju seventy thousand lọ láti sábà àléhìn wàlá àdá níjọ́ nígbà ìdí àwọn àwọn yẹn kò sí ìṣòro fẹ́ kankan fún owó nígbà ìṣòro fẹ́ àdéhùn ìfẹ́ wàlá àdá kò sí ní tọ́jà ọlọ́run kankan ọlọ́dà òjá jẹ wà nínú ọ̀rọ̀ kóòtù wà níma onímọ̀ wá bẹ̀ ipé kí ló dé tọ́rọ̀ fi rí bẹ́ẹ̀ jẹ́rú sọ ipé كانوا لا يكتبون ولا yasrifuna ولا yatatayyaruna وعلى ala يتوكلون. yatawakkalun ìròyìn mẹ́rin ní bẹ fún wọn tí a fi pé gẹ́gẹ́ jẹgbẹ́ wọn lọ àwọn ìgbogbo ilẹ̀jọ́ ń kí gbogbo ilẹ̀jọ́ yọ sàkà gbogbo ilẹ̀jọ́ ń báwẹ̀ gbogbo ilẹ̀jọ́ nígbàgbọ́ nínú ọlọ́run gbogbo ẹ̀ gbogbo wọn ní ẹjọ́ ní láwọn tó ń wò kan wá pàgídé pẹ̀lú nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ láàyè pẹ̀wù wọ́n yé kí náà dóra láti fi ṣòwò káwá pé ìkàkà ń ṣe wọ́n wọ́n wá máa jẹ́ kí iná wọ́n wá máa fi dòwò ìṣẹ̀bẹ̀ láti fi àlìkáyì àlìkáyì ni jíjó nǹkan náà ibẹ̀ wọ́n ti yọ mètò wá tu ayọ̀nù káwá káwọ́ bá ọlọ́ aṣọ nìyẹn mètò wá tu ọ̀nà ìyẹn ayọ̀nù báwo ṣe lè pé nílùú àwọn. àdìsá náà sọ sáà fẹ́ ti wà tó sọ pé láàyò ábúrú mi náírà ilẹ̀ ọ̀pọ̀ ẹni tẹ́ kọ́ ọgbọ́rọ̀ ìyá aná jẹ́ èèyàn àfọlọ́ńtò ẹ̀kọ́ ńlọ dáná tí nǹkan bá yọ lẹ́nu kọ́ wá nǹkan míì tó fi lé lọ àti tó fẹ́ pa ọfẹ́ tàbí kọ́ ọ̀sán náà lé lórí lọ. iná tí a fi ń jóra láwọn ní ìṣẹ́ fi ń ṣe ìwòsàn a máa já sí ìwòsàn gbà mí fẹ́ pé ìṣẹ́ fẹ́ sí ọ̀gbọ̀n ó lè tún bá nǹkan mí ìjẹ́ ànábì sallallahu alaihi wasallam ọ̀rẹ́ kọ́mẹ́ǹdì ká máa fi mẹ́jọ́ra bá a ti ń ṣe ìwòsàn sallallahu alaihi wasallam ẹ bá wá lu náà omi ìgbó ni wá jẹ náà yọ ó lè wà ní àwọn ìjọ tọ́pọ̀ mọ́kò ní wà ní àwọn tó wà wájú ní ẹgbẹ́ sàbọ̀lù yóò bá lóbi yé kò ní wà ní àwọn tó wà wájú tí wọ́n jẹ́ ní ẹ̀sà tí wọ́n jẹ́ sàbúrú náà àlìfàn tí wọ́n ní tètè wọ́n fẹ́ tí wọ́n bu àjẹ́nà kò ní sínú wọn ní báàsì. wà láàyè sẹ́ríkùn wọn ò ní pẹ̀lú kankan pé wọ́n wá sáwùdà sáwọn láà. ilé ìtòlẹ́gbẹ̀ẹ́ náà àwọn onímọ̀ ìtìbínú tẹ̀wé àsọ̀ yẹn láàyè sẹ́ríkùn kó o ní pé ẹni kankan tó kọ́ wá ṣerú kíyà báwọn. tí ọwọ́ bá ń ṣe é fún kèsì pé yóò ní ọmọ ṣe mọ̀kọ́ wáyé kò ní òní dáàmú wá bá ń ṣerú kíyà kò ní rẹ̀. kèsì pé rúkíyà kèsì fara mú rúkíyà wọn ẹ má ti gbọ́ yé o torí pé ìtọ́jú àràmù àtàwọn tó kù àtàwọn tí wọ́n fi gédé o kọ̀ṣẹ́ ń tọ́gbọ́dọ̀ àràmù. Ànábì sallallahu alaihi wasallam òun náà ti ṣe rúkí àbáwọn èèyàn kan ọwọ́ àdúrà ti tọ́ka okọ̀ ọlọ́run tọ́ka àdúrà tó kọ́ lọ́n kó fi ṣèwòsàn fún yàn tó ìkiri arúkíyà kéde wọ kó o sì sọ pé nìkan bọ́ ọdún rúkíyà kéde kó dé wọ ṣùgbọ́n tó fi pegedé jù tó fi dẹ́ni ẹ̀ta jù ní pé ṣe rúkíyà fúnra ara rẹ̀ mọ́tò tẹ́nìkan wá sí fún ọ bó ṣe fáṣí àlọ́kàdì bó ṣe ayàtùkúrí jí lọ́kàdì ayàtì ìtàǹtì lójoojúmọ́ kátó sùn tààkà ayàtùkúrí jí tààkà kúlé wà láà tààkà kúlé ẹ̀sọ́wọ́ tààkà kúlé àlá tààkà kúlé àwọn ọ̀gbẹ̀fẹ̀ láàrín ọjọ́ àbí nàájì tààkì bọ́ra tààkì lẹ́ẹ̀mẹ́ta àrùkíyà ni sóde èsì ajẹ́ pé mùsùlùmí tó bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yé látara ilé ọmọ rẹ ni ìyàwó rẹ̀ ni tó ní ìdúró kí àkókò ọjọ́ ni ó ṣe fún mi kó tó di pé lọ sọ̀rọ̀ tó wá ṣe fún mi kó o sì ti tún ìyàwó rẹ̀ náà kó ní o ti mọ̀ ìgbé kó ń gbọ́ ó ṣe fún ọ láì jẹ́ kó o ti máa dì fún kò sí wọ̀ mẹ́ o sì lè wà nínú sàbẹ̀ yìí ṣùgbọ́n ètò òṣè fún ara rẹ̀ ọkàn rẹ̀ ò lẹ̀mọ́ lọ́hùn tó tó tó wá sọ pé kẹ́nìkan tó wá máa bọ́ ọ sí <laughs> ṣé ìbá ngba pépé yìí ó dé ògóńgó ń pa tàwọ̀sí ìmọ́lọ́ọ̀lọ́kan ìdí ń sọnù ọ̀tọ̀ ni pé onítàwọ̀sí ọ̀dọ̀ tó ti dó ògóńgó ń pa tàwọ̀sí. wàlá yàtọ̀tọ̀ yàwó àwọn ẹni báyẹn mo ìdẹ́jà mo ìdẹ́gẹ́ni mo ìdẹ́jà kéjì pé mo ìdẹ́jà o ọ̀tọ̀ ni kéèyàn já ìjà o ọ̀tọ̀ ni kéèyàn dẹ́jà o mo ìdẹ́jà wọn ò ní sọ pé ah! tó mú mi ló fi jẹ́ pé ṣùáìbù mọ̀kàn ní àárọ̀ yìí tí mo kọ́ rí làárọ̀ yìí ọ̀rọ̀ yẹn máa wà fáàk ọ̀rọ̀ yẹn máa lé tí mo lọ máa lé o ẹ̀ ṣùáìbù mọ̀kàn ní mọ̀kàn ní mo rí kọjá pé nítorí nǹkan tó rí tí ó dùn mọ́ wá rò pé rìsọ́ọ̀tì ń tọ́ bẹ́ẹ̀ tí ò ní dá kò ní ṣe bẹ́ẹ̀.

nǹkan ńlá ni kéèyàn máa súnmọ́ àtọ́rọ́ pẹ̀pẹ̀pẹ̀. ṣùgbọ́n síbẹ̀ ẹni tí ò ní máa dá ìdá yẹn òun náà lẹ́jọ́ wà ní sàbíyìn àìsàn. ṣùgbọ́n òdìkejì rẹ̀ kó o wọ ipe a ah, alihamdulilayi tí mo fẹ́ fi tí mo sì ń torí ẹ̀ jáde sùn ẹ̀ẹ́dì ní bọ̀ yìí ọ̀rọ̀ yẹ ọjà tó rọrùn kò sí wọ̀nyí òdi ọlọ́kọ̀ wà ní sàbíyìn àìsàn tóbi ẹsìn dá alihamudulilayi mo tẹ̀sí wá rí yé pọ̀ yìí ó túnmọ̀ ìfọ́lọ̀ yọ da ẹ̀yin méjèèjì náà mo fẹ́ wá lọlé tẹ́lẹ̀ àtọ́lọ́ ti rà nìyẹn ọlọ́mọ náà fẹ́ parí kíní lónìí tó fi gbé ìlú yìí dòrin pọ̀ ní òsè wọ̀ mí. tóbi ẹsìn sòtàfà ùlù kò sé wọ̀ mí yẹn kọ̀yọ̀ yẹn kó nu sàbíyìn àlẹ́fà ṣùgbọ́n tàṣà ùmù ọ̀lọ́yọ̀ yẹn tàtọ́ yúrù sí rẹ̀ okó méjèèjì nù gbé ìgbẹ́ gbà lérò bí náà ní tàṣà ọmọ wàhálà àrọ̀ bí yàtọ̀ kálú ọwọ́ àtẹ́yìn lọ sí gbogbo ọ̀nà ọba àwọn yẹn máa rẹ̀ ilé yẹn máa gbára lé sólẹ́mì ìtọ́lọ̀mbá kódà àbọ̀kàn mi kórìíra nǹkan yẹn ntọ́lọ́ ń fẹ́ ṣe ló ṣe yẹn ntọ́lọ́ rí kọ́ bá mi mú ló ṣe òun wọ́n fẹ́ fi pa ìtẹ̀ mi rẹ̀ gbogbo jọba àlọ́kàn mú mi nìyẹn. àwọn tí wọ́n bá ti wá rí mi òun tí wọ́n bá rí ṣe wọ́n wà nù sàbúrúnà àlùfáàní àwọn seventy thousand nínú àdúgbò sí ọlọ́run láti gbà náà ti dáyé parẹ́ ìwọ̀n náà ti sàkàbúrúnà àlùfáàní. ọlọ́run jáde wà nínú wọn ọlọ́run jáde wà nínú wọn ẹ̀rí mo sọ fẹ́ ìfẹ́ náà àwọn àgbàlagbà ó gbà pé àṣà ti ń bẹ ṣùgbọ́n kẹ́ ẹ tó lè sọ pé lágbájá wọ́n máa tàbí ló fi ń sin nǹkan báyìí lórí rárá o yóò ti dá yóò jẹ́ ẹ̀kọ́ yóò fi rárá rárá ló jẹ́ natural thing ń dàlá ẹ̀wù dáwọn yẹn gbára lọ́nà ìdè tó àti àfún tí yẹn bá mú ẹ̀yìn kí ló pẹ́ sí jẹ tí nínú ìgbé wa ṣẹ́ẹ̀sì ọ̀sọ̀ fúnpa ah, kéèyàn kéèyàn ti tán ní rárá pé ó lè jẹ́ pé ẹ̀wù àwọn èèyàn tó dúdú bọ lọ́kàn pọ̀ sí lẹ́nu ẹ̀wù tí tó yọ lọ. àwọn ọ̀kà tí pé ẹnìkan yìí sà ó sì pọ̀ nípa ẹ̀yìn kan mọ̀ sà ṣùgbọ́n mo ní kọ́kọ́ sọ̀rọ̀ mo ní kọ́kọ́ sọ̀rọ̀ má kọ̀kọ́ máa ronú lọ pé spiritual ni kí lọ́ fún ọ̀pẹ́ ìlú yẹn ìtọ́bá jẹ́ abnormality tọ́bá ti rí pé ìkẹ́kẹ́sẹ̀ nìkan káyà Quran ṣe àdúrà tọ́bá ní spiritual ní ìṣú ọkọ̀kọ́ sáré nù nǹkan ṣe wà pé ah, àà wọ́n ti sàtó ní rárá o ọkọ̀ ipò sí lọ́dọ̀ ọlọ́ọ̀nà tọ́bá látàkì ní àtàrí wọn kọ̀ sálọ náà torí pa tó bá ti lẹ́ẹ̀dẹ̀ ọ̀rẹ́ ó ti lè dé ìdí fún mẹ́lì kankan ọ́ lọ́wọ́ àti ẹ̀rẹ́ lómi ti sọ fún gbogbo ká ti sàbí àtàlùbà náà wọ́n ti sàbí ọkùnrin tó ṣe dá tó ó lè jẹ́ pé láti kékeré ló ti ṣubú kí ń dúró díẹ̀ wà bí ọpọlọ rẹ̀ kí wọ́n mọ̀ tí wọ́n fẹ́ pè wọ́n ṣe lọ́wọ́ àlọ́ kẹ̀kì ní kẹ̀kì ń bọ̀ bàdàgbà ẹ̀sìn mọ̀ pé gbogbo activities wà pátápátá láti di brain tó bá ti ṣe lọ tó bá ti ṣe tó wá débi tó mẹ́fẹ̀ báyìí ń tẹ̀mí ọjà bíyàn sí òní kò ọ̀nà tó wá ti di bọ́fíjú ẹ̀yọ́ bá tó mọ̀ sọ̀kan dáadáa lọ́nà kó fi sọ ẹ̀ sọ̀rọ̀. ẹlòmíì wọn lè fi èdè ní sọ̀tánàlá ní nǹkan lọ́kọ̀ sọ àìmọye nǹkan mìíràn ṣẹlẹ̀ sí èdè yìí tó wà nígbà táwọn tàbí wá gbọ́rọ̀ táwọn sọ sọ́lá ń sọ yìí táwọn sàbòrò ní alifẹ̀n àwọn seventy thousand nínú àwọn àdúmọ̀ ọ̀bù àjẹ́nà láì fi tìrò sẹ́ tẹ̀kàn fún ìsìn tọ́yàwó àwọn tó lè pé láàyè sọ̀rọ̀ wò ní máa fi iná jíjóra ṣe ìwòsàn wàláyè sẹ̀rẹ̀kù wò ní máa tó kẹ́ni tó ṣe táwùdà fáwọn òṣèlú fìyà fáwọn wàláyè pọ̀pọ̀ ìyàwó wò ní máa dá ìdá wọ́n máa pé abúkan ṣẹlẹ̀ pẹ̀lú nǹkan táwọn rí wàlá wàhálà rọ̀bì níbi ẹ̀sàwọ́ kàlù wọ́n sì ń gbára lé ọlọ́wọ́ bá wọn ọkùnrin kan wá dìde ń jẹ́ òkúta sàbọ̀nù mẹ́sọ̀rọ̀ ó ní ẹjọ́rò láhà ń yẹ jàálà ní mímú pẹ̀lú ìfisí ọlọ́ọ̀bá ń bẹ lọ́wọ́ kó jẹ́ ń wà nínú wọn àdébí wa sọlọ́lá àti ọwọ́ afẹ́ pé aláhùnmọ̀ jàálì jẹ́ kí òkúta ó wà nínú wọn. tó ìfẹ́ jùlọ láàrin ẹ̀jẹ̀ alàdé mínú bẹ́bí náà tàjọ́ à kí ìwà nínú wọn òṣì ọlọ́run tàtàlà wá pé sábà ọkàbí ha ọkàṣà ọkàṣà ti sáájú rẹ̀ ẹ̀kú sáájú rẹ̀ ẹ̀gbẹ́ pọ̀lá ní tàtàlà ló kọ́ wa àwọn tó wà wájú rẹ̀ pọ̀ tó bá tàjọ́ àtẹ́lẹ̀ kejì ẹnìkẹta òkàtà ti sáájú ìbòmí ìpè tí òòyìn bá tó lára jẹ náà fún gbọmọlọ ṣùgbọ́n òkàtà ti sáájú lọ síbi àjọ alẹ́ ìgbàsálà ọ̀nà ọgbà àjọ àìrọ̀ síbi wípé kí wà nínú àwọn wọn yẹn káwọn yẹn ó sára pé ọlọ́run ti rọrùn ká náà wà nínú wọn o ìjà wà nínú wọn o ó wà o nínú tẹ̀gbẹ́gbẹ́ àbáṣe lọ́gbẹ̀ta ọ̀rọ̀wá ilé ìwà wà látọ̀dọ̀ àbúrò rẹ̀ ikú òjíṣẹ́ ọlọ́run sọ́rọ̀ tó pé yẹ́dí kúlù mí ní ọmọ tí àlìjáná tàtàbùrú na alifáàbùkẹ́ ìrìkẹta àwọn 70,000 náà ló mọ̀ mi kan wọ́n wọ àlìjáná ọlọ́ọ̀dùkẹ́ ìrìkẹta láì ní tẹ̀sùrù sẹ́rọ̀ ọwọ́ sàlàyé òní ẹ̀bá wa mi fún wa sọ ibùkárí àti muslim tó jẹ́ ọlọ́run sọ́rọ̀ sọ pé يدخل الجنة من أمتي زمرة هم سبعون ألفا تضيء وجوههم إضاءة القمر ليلة البدر òṣèlú ọ̀sán rẹ̀ pé àwọn ìjọ kan nínú àlúmọ̀ ni wọ́n wọ àjẹ́nà 70,000 ní òǹkà wọn ojú wọn láfẹ́fẹ́ bá wù yóò mọ̀ sí mọ́lẹ̀ bí ìmọ́lẹ̀ òṣùpá ní ọjọ́ kẹlá bí ṣe mọ́ fún bẹ́ẹ̀ ni ju wọ́n ti yàtọ̀ láàrin ògbàlẹ́mọ̀ òṣèlú ọ̀sán ọlọ́njẹ́ àjọ wa nù wọn. làwọn afáàtì sọ wípé òǹkà náà ni ọlọ́ọ̀bá àlejò ọlágbàlérò èsì gbogbo yà òǹkà pé wọ́n àwọn kan bẹ tí wọ́n kọ̀ tí wọ́n dà yàtọ̀ rárá o èyí òǹkà gẹ́lẹ́ òun náà lóyún tó náà nìṣẹ́ yà àgbàlérò kò lóyún. eléyìí túmọ̀ sí pé àwọn kan jẹ́ ẹni ẹ̀sà lọ́tọ̀ tí wọ́n wulẹ̀ ní lọ́ọ̀ nítorí pé kò sí ìṣòro fún wọn àgbẹ̀nà tí wọ́n ṣe ọlọ́dẹ àjọ wà nù wọn. àwọn táwa sọ wípé ìtọ́hàndé nínú Qur'an ọ̀sà yàtí wọn nínú àwọn fẹ́ pé wòye ṣe múmìnì wòye ṣe mùsùlùmí. òun náà ní tọ́wá nínú Suratul bá ṣe ká sọ fún yín nípa àwọn èèyàn ṣe pé iṣẹ́ wọn ló ṣòfò àwọn èèyàn ṣòfò nípa akẹ́kẹ́ ń ṣe alladhina dhalla sa'yuhum fil hayati dunya àwọn tó ṣe pé kìràkìtà wọn ti ń ṣe nù sẹ́lì ó ti ráre ó ti ṣòfò kò sáfà ní bẹ́ẹ̀ wa hum yahsabuna annahum yuhsinuna sun'a àyálìkù àwọn ti lérò ìpé iṣẹ́ rẹ̀ làwọn ń ṣe ulaika alladhina kafaru bi ayati rabbihim irú àwọn bẹ́yẹn làwọn tó lè pé wọn ò nígbàgbọ́ sí ọ̀rọ̀ ọlọ́wọ́n tó dá wọn tí wọ́n táwọn tí ń kà fún wọn wọ́n lè kọ ẹ̀ e. wọn ò nígbàgbọ́ sí pípàdé ọlọ́run níjọ́ ìdàlìkìyàmọ́ fàhádìtọ́ àmọ́lùhún iṣẹ́ wọn wá di tó bàjẹ́ nítorí àìnígbàgbọ́ sí ọ̀rọ̀ ọlọ́run yìí fàlànù sí múláhùn ìyàwó mọ́lẹ́sẹ̀yà amọ́tiwàgùn náà a ní dúró fún kaka kakalẹ̀ fún àwọn ayò lálẹ́ ìyá inú ni straight sòsí dáadé kàjá zá òhun jahannamu tó jẹ́ kọ́rọ̀ orí báyìí o náà di pé ẹ̀sán wọn inú náà jahannama iná ni wọ́n lọ bí máa sáfàrú nítorí pé wọ́n ti tẹ̀lé sọ́lọ́ wọ́n tàkàdù àyà àti wọ́n wá mú ọ̀rọ̀ ìmí ọlọ́run àtàwọn òjíṣẹ́ mi wọ́n sọ di awẹ́wàá ọ̀sọ́ di àwàdà. torí ẹ̀ lápáta náà mú ọ̀sọ́ pé àwọn tí a ti gbóòrìn nínú kèdè tó fojú ẹ̀ nínú náà ní kò sí àwọn tó ní òsàn náà làwọn mùsùlùmí àtàwọn ìnájìkì tọ́yẹ́ tí wọ́n rò pé wọ́n rò pé táwọn ṣe ó rú ọlọ́run ló ní ní àyè láyè. àwọn kẹ́lí sọ pé àwọn tí wọ́n gbẹ̀rù gbọ́n rí jù nínú àwọn káàdù yìí làwọn tó ní kòkòrò sẹ́ ṣùgbọ́n àwọn tó ń pé wọ́n sì ní dáadáa kan kí wọ́n ṣe igun ọmọ dàmà lẹ́bí pọ̀ so igun ọmọ sọ sádàkà ń gbà mí igun ọmọ sọ̀rọ̀ òdodo ń gbà mí igun ọmọ pọ́n àlejò lè ń gbà kí wọ́n gbà tó bá dé igun ọmọ bí i àbùkátà ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ní bùkátà àbí mùsùlùmí àti wọ́n máa fún ẹni tí ebi ń pa lóúnjẹ àbá mùsùlùmí kan gbogbo yẹ wọ́n wà á gbé sínú lámbébé kan lórí òsàn ìṣèkèbèrè bí àṣekèbèrè tọ́lọ̀ yẹn wọ́n wà gbóná sí lámbébé kan lórí òsàn <laughs> gbogbo dáadáa jẹ́ ti yọba fún òkè jàǹtó ìṣèkèbèrè ní olórin àwọn náà bá ìgbé ha ah, àwọn ta lórí ìlàtọ̀ pé gírèdì tọ́lọ̀ ọmọ gírèdì tẹ́ onìkan ló níjọ́ bí àgbéyàmà níbi jẹ́ máa ní kíyàwó mi tí ó ní tó bá jẹ́ òǹdà ìdí àwọn ìtumọ̀ magic yọmi dín nìyẹn a ní sàtọ́rù fún bẹ́ẹ̀ oní òfin grade ìtẹ́kọ̀ọ́ kan grade wo ni ọ̀dẹ̀ ni ọ wà òtún ọ̀wọ́ ni ọ wà oní òṣèyàn kìí sàwà tọ́lọ́mù sọ wípé tọ́lọ́mù sọ ń pa àwọn káàkiri ní wípé wákọ̀dímúná ìlànà àmìlú mi ní àmàlè yìí faja'alnahu haba'an mankura nígbà tá a débi iṣẹ́ ṣe rí pé ó ti dàbí èlùbọ́ bí ewúkú tó kù gbúù bẹ́ẹ̀ ló ṣe rí gbogbo sẹ́ẹ̀rí kí wọ́n ti lè ti ń one hundred three one hundred four tàkọ́kọ́ yẹn sọ́rọ́ àti fòròkàn àyà twenty three eléyìí tá a fẹ́ kà yìí àyà mímínú one hundred one hundred three one hundred four ọlọ́pàá sọ yìí pé fàmọ́nsákú láti máa wá sí inú fáwọlá ìkàwọ́ mọ̀lẹ́mọ̀kùlẹ̀ fún un ọmọ ní ká fájú máa wá sí فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها خالدون ọlọ́run nípa mọ́ ń tábù láti máa wá ṣe ìnà ẹni tó bá jẹ́ pé àwọn nǹkan tí wọ́n fún lórí jírí jírí jírí jírí jírí ṣe ló lóòrìn ìrún lóòrìn sàkà lóòrìn àwẹ̀ rẹ̀ lóòrìn fọ́wùlà ìkàwọ̀ lọ́wọ́ lẹ́kọ̀ọ́ àwọn èèyàn ni wọ́n ń béèrè wájú ọlọ́run tí wọ́n fẹ́ sí ẹ̀kọ́ kórí ẹ̀sẹ̀ wà láàrin àní ọwọ́ wọn bà wà mọ́ ní kan Fatima wá sí inú hu àwọn tó wáyé pé ń gba wọn mú tẹ wọn lọ́pọ̀ kan ìṣe ló ń búyẹ́ ìṣe rẹ wọn kàkà rẹ̀ tó ẹwọ́ ọ̀rẹ́ tó ló ń ta ìṣe ló búyẹ́ dáadáa tó ló ń ṣe ìṣe ló búyẹ́ ìdámọ̀lẹ́ wípé ọ̀rẹ́ ìṣe ló búyẹ́ bàjẹ́ ń gbé kúkúrú fàwùláìkẹ́ lẹ́dí náà kásìrò àwọn kúkúrú àwọn yẹn ni a kó ìṣòfò báyìí ní ara wọn sí jahannama khalidun wọ́n máa bẹ́lẹ́ gbére nínú jahannama ni tẹlifà ojú náà iná máa jó wọn lójú báyìí yóò máa jó ojú wọn wà ó fi àáka lẹ́kọ̀ọ́ wọ́n kájú kókó ojú wọn kò dúró nínú náà tó ìgbàdùn rárá kó sànù wa ọlọ́run àwọn náà wọ́n sọ alẹ́ rò kódà tóbi láàánú rẹ̀ tá a bá ti tọ́ abọ́sójú ẹ̀ kọ́lọ́kọ́ gba lẹ́sìn fún wa ìjọba kù bí ẹ̀ka kọ́lọ́kọ́ sàwùjú ẹ̀ fún wa kọ́lọ́kọ́ yá ọgbà ìṣe ànábì wa Muhammad sọ̀sọ́ láàánú wa ti fún adébẹ̀rẹ̀ ìyá mọ̀ kódà tóbi láàánú rẹ̀ ìbẹ̀rẹ̀ láàánú sí bisimilá. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة